وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ada ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ó dá ẹnìkọ̀ọ̀kan wa tí tó ṣẹ́wàá kù bí júmọ àti òní ọba náà ni adá ọpẹ́ fún abẹ́ pẹ̀lú títóbi rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ júmọ́ àbá ìkọ́nà jẹ́ kí a ṣe láyé lórí dáadáa àti ìdúródédé nínú ẹ̀sìn ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán kó máa bá níbi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó bá àwọn aráalé rẹ̀ ó bá àwọn gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé orípa wọn ẹ̀yìn ẹrúṣin ọlọ́run ohun tí a máa fi ṣíra wa létí nínú kútúbà tèmi kò náà ni àlàyé lórí nkẹ́kẹ́ tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó kọ́ wa tó fi jẹ́ nù lànà ẹ̀sìn wa náà nípa mọ̀ sí du'a al-istikhara àdúrà táǹtì ní dùn áhùn lè ṣe káàrọ̀ àdúrà tánẹ́bí kọ́ wa pé ká máa ṣe àbí lánàá tó sílẹ̀ pé ká máa ṣe nígbà tá a bá gbèrò nǹkan tí a bá fẹ́ ṣe. àwọn lárúbá kí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó tó dé wọ́n ní àṣà kan nínú àwọn kùrọ̀báàt nínú àwọn àgbélẹ̀rọ àṣà tó takò làákàyè tọ́lọ́hùn fọwọ́ sí oní la sí alìbìsìkìfà tẹ̀lé àsìlám tí ọlọ́run bá tọ́ náà wá sàálà tí ó sọ fún wa pé wọ̀ ní nínú ìsìlámù yìí kí ni à ń pè báyìí onípa àwọn alárúbáwá wọ́n láwọn èèyàn kan kí ìsìlámù tó dé tí wọ́n dúró gẹ́gẹ́ bí babaláwo fún wọn tí wọ́n dò bí àwọn tí wọ́n ń sátọ̀ nígbà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọn lọ bá wọn bóyá fẹ́ ṣìrìn àjò ní bóyá fẹ́ fẹ́yàwó ni bóyá fẹ́ dáwọ́lé nǹkan kan ni wọ́n lọ bá wọn àìlè iná wa mú bí igbá kan tí wọ́n ti kọ àwọn nǹkan kan sí alákọ̀ọ́kọ́ wọn kọ sí bí ánìní fuhad ṣe ẹlẹ́ẹ̀kejì ní láàbẹ̀ fuhad mọ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta ní wọn ní kọ̀ǹtẹ́kẹ́ tó ń rárá ó wà lọ́dọ̀ àwọn tó jẹ́ bí babaláwo wọ̀nyí sí àkọ́fẹ́ lọ wo iṣẹ́ wọn sọ fún wọn pé ní abẹ́sì nǹkan báyìí tọ́ba tí wọ́n mú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọn ó mú sínú bá kan wọn ni kó mú kan tó bá mú ifo àlè ṣé tí ó dáwọ́lé nǹkan wọn ajẹ́ pé ní tí ó dání tó bá mú làásẹ̀ fún àlè má ṣe òní dáwọ́lé ayẹ́pẹ́ ní tí ò ní dání tó bá mú ìṣúwọn ọ̀kan kankan tí wọ́n tún ṣe fún lẹ́ẹ̀kejì. Ilé náà ṣe gẹ́gẹ́ ń tí ó wà nínú àṣà Yorùbá sánú lọlé babaláwo tàbí ẹyẹ nǹkan yìí wò tàbí olè dáwọlé sólà àbí ọ̀nà irú ìṣesí wọn yìí ó ti wà ní pẹ́kì Islam tó dé ni yẹn ni ọlọ́run subhanahu wa ta'ala tó sọ fún àwọn alukur'an nígbà tó lọ́n ṣe léwọ̀ ọlọ́ni ìnáma lọ́kàmùrù ọtí mímu wàlúmẹ́yìsìr àti tẹ́tẹ́ pípa gbogbo onírànà tẹ́tẹ́ táwọn yẹ̀wò kan máa ta àbájẹ̀bú ni èyí tí àwọn èèyàn méjì tọ́jọ́ ń ṣe láàrin ara wọn náà ní pé ẹja àjọ fowó lẹ̀ ẹni tó bá jẹ́ àti téèyàn ń ta lórí fẹ́ẹ̀sì gbogbo ọ̀nà téèyàn ń gbà ta tẹ́tẹ́ wà láńtọ́ àbí kéèyàn gbé èrè kan lẹ̀ kó máa bẹ́rí fún kó máa wárí fún wálé asilam asilam nìyí tó à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àbí kéèyàn fẹ́ ṣe nǹkan kó lọ bá wọn kẹ́ pé ẹ bá wọn tí ó dùn mí ṣe pé kí ń lọ ní àbíkí mọ́ lọ sọ́nà dá àbọ́ náà dá ní gbogbo ẹ̀ pátá ríjì mi ní amẹ́lì ṣèǹtọ́ọ̀nù gbogbo ẹ̀ pátá èèwọ̀ ni ìdọ̀tí ni mìnà amẹ́lì ṣèǹtọ́ọ̀nù iṣẹ́ èṣù ni fàjìtẹ́nìbù ẹ̀yà jìnà sí ilẹ̀ alákùn tó fìlẹ̀hùn tẹ́lẹ̀bà yege eléyìí fi yẹra pé ní ìmọ̀ lọ báwọn èèyàn bá fẹ́ ṣe nǹkan ẹ̀dá pẹ́ bá ń wò ó bóun bá yóò já sí ìsì ni ọlọ́run wa sọ́nà wa sálá ó ṣe léèwọ̀ papọ̀ mọ́ ọtí mímu tẹ́tẹ́ títa ìmọ̀ dún sálẹ̀ gbogbo nǹkan yẹn ọlọ́run ní gbogbo ẹ̀ pátá rígìtún ìdọ̀tí ni mini amadi shenton iṣẹ́ èṣù ni làálà kún tó fìlẹ̀ fún ọlọ́ni fàjìtẹ̀nìbù ẹ̀jìnlẹ̀ tí wọ́n làálà kún tó fìlẹ̀ fún kẹlẹ́bà là lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kẹlẹ́bà torí ire eléyìí pé ní ìmọ̀ lọ yẹ nǹkan wò bàbá fẹ́ ṣe nǹkan bóun ni ó ṣe rí ọ̀nà ọ̀dà àdúgbò ní dání sí ìsìláàmù òfẹ́ ni gbogbo ọ̀nà téèyàn gbà ò kí ó máa lọ fi owó láàbù tako kò bá òfin ẹ̀sìn mú torí pé ó tako tí ọlọ́ọ̀bá sọ́nà ọba ọlá tó sọ fún wa ọlọ́ọ̀bá ní láàyè alámkúnlá yà alámùmọ́ fi sàmà wá ti wàlárùdùl gáìbà ńlọ́wà ọlọ́ọ̀ni gbogbo àwọn ẹ̀dá tó ní sánmà àfàwọn èyí tó wà nílẹ̀ èèyàn ni màláìkà ni

ó sọ fún wa pé wà láwọn kúndùn alim alam lọ́gẹ́ tó wáyé pé mi náà máa kọ̀kọ́ ni làtàkàtù mi nà lẹ́kẹ́ yìí dáadáa dáadáa ni ò bá pọ̀ lọ́rọ̀ mi wà mẹ́rin sani yàtò kódà àbúrò kan ò bá tún ṣe mí ó rí i pé ní àwọn ànábì ọlọ́run gan ò mọ́ kọ̀kọ̀ àwọn màláíkà ò mọ́ kọ̀kọ̀ àwọn àlùjànnú ò mọ́ kọ̀kọ̀ ọlọ́run bá fọwọ́ sọ wá sọ alánìkan náà ló mọ́ kọ̀kọ̀ gbogbo bí yẹn bá wọn ń sáré pé kọ̀kọ̀ tó pamọ́ lórí pé yẹn fẹ́ ṣe òun fẹ́ mọ́ inú tí ẹ̀sìn tako ní ìlànà ìwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ànábi ní mọ̀nàfà àrọ́ọ̀fà ẹnikẹ́ni tó bá lọ bá babaláwo gbogbo ọ̀nà tó wù kó máa fi wò ó èjì ògbè ní fi wò ni àtẹ́lẹwọ́ ní fi wò ni ìràwọ̀ ní wò ni omi ní wò ni pé àpẹẹrẹ agbára ti wá nínú omi ló wà ẹ̀rí gbogbo ọ̀nà tí ẹ̀ ń wò fún máa ti wo kọ̀kọ̀ pé n tó pamọ́ iye mi mọ̀ kẹ́ni wa lọ bá pé bá wo táwọn wá ń di ọ̀rọ̀ mi ta ni í àbí tí mo fẹ́ ṣe yìí bó ni ó ṣe rí àlébi gbogbo ẹni tó bá lọ bá wọn bàbá aláwọ̀ àṣẹ́yìn tó bá lọ bá wọn tó béèrè nǹkan lọ́wọ́ wọn tó sì gbà wọ́n gbọ́ pọ̀pọ̀ dápọ̀ tó gbà pé sẹ́ni yẹn sọ òdodo ni làmú yóò kọ̀ bọ̀ láwùsọ láti àrùbà ẹ̀yìn náà yàwó mẹ́ni ẹ̀rí a nígbàrún rẹ̀ fún ogójì ọjọ́ ó wà nù rí wáyà ní pé tó kẹ́ ti gbà lódodo pàpọ̀dé káfàrọ̀ bímọ unzila ala muhammadin sallallahu alayhi wa alihi wa sallam irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí tí ń ti ọlọ́run bá tó wà náà wà tí ó fi rán àlẹ́ wa muhammad ó ṣe kèfèrí gbogbo ẹni tẹ́yìn bá wò ó bá kódà kó pẹ́ra rẹ̀ láàfà pé kódà tẹ̀sùbá làwọn afi wo tiwa àbí ẹ̀fẹ̀ ní torí láìpẹ́ ìlà aláwọn èèyàn tó yẹ pé lórí tv nẹ́tí tó fi ń rinlẹ̀ pé àní kò sí tó burú ká máa lọ wo sẹ́ ká máa lọ wo yẹpẹ̀ iṣẹ́ tí ọlọ́ba sùpánà wa sàrà tó ní rígìtùn ìdọ̀tí ni nínú amẹ́lì ṣèitọ́n iṣẹ́ ètò ni kẹ́nìkan máa sọ pé ìyẹn orí sáfìlì máa ṣe ni ẹni tí ń ṣe àfẹ́ntó lọ bá wọn wọ́n ti ṣe ẹ̀sìtàdúdárẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlekẹ́ọ́lá ìyẹn ló pàtó pé ní ààrẹ nínú ìlànà ànẹ́bì àti nínú àwọn àwọn sọ̀hábà ìpé wà nínú ìlànà ànẹ́bì yìí bá wọ́n fẹ́ ṣe lálàyé fún wa yìí tó wà nínú hadith jábìrì ibn abdullah radiyallahu ta'ala anhuma hadith tó fẹ́ tẹ̀lé lẹ́ni jábìrì ibn abdullah ìkan nínú àwọn sọ̀hábà kọ́lọ̀ ń kó bá yọnu sí kó yọnu sí bàbá rẹ̀ náà ó ní kọ́ọ̀lá kánà rasulullahi sallallahu alayhi wa sallam fúlànàbíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam yu'allimuna al-istikharata fil umuri kulliha fúlànàbí kọ́ àwọn ní bóòlù àwọn ó ṣe máa ṣe istikhara ọ̀nà tánàbí mú wá bá wà lé o gbogbo ẹni tí ń lọ lé yẹ̀mí wò tó ń lọ ń wọṣẹ́ yíò ìtara ẹ̀sìn ìdọ̀tí ni iṣẹ́ ètù ni ẹbọ tún ni ṣùgbọ́n ìdí ànábì kọ́ wọn sọ̀hábà ni jábìrì bin abdullahi sọ fún àìkú ní ànábì wa muhammad sọ̀tọ́lá yóò alímọ̀nà ìsìkárọ́tà fi umúrì kúlì ha gbogbo nǹkan bẹ́ẹ̀ fẹ́ ṣe ànábì ni ẹlọ́ ṣe ìsìkárà lórí ẹ̀ kama yóò alímọ̀nà súrọ́tà min alukur'an jẹ́bi tí wọ́n kọ́ wa ní alukur'an bẹ́ẹ̀ ló ti kọ́ wa ní alìsìkárà ebe mi bọ́rọ̀ ẹ pàtàkì bẹ́ẹ̀ náà ló ń káwọn ní ẹ̀kọ́ bẹ́yẹn ṣe ṣe istikhara nígbà tí yẹn bá fẹ́ ṣe nǹkan kí ló ń pè ní istikhara istikhara ni pé tọ́lábùlù kẹ́rù àmúrẹ́yìn ọfẹ́ ṣe nǹkan sí ọwọ́ ń wá oore yìí nínú méjèèjì ṣé kí n ṣe ní olóore fún mi ní ọlọ́run àbí kí n má ṣe nítorí jẹ́ al-istikhara àwa sáájú ọlọ́run bàbá tó mọ kọ̀kọ̀ ṣùgbọ́n abáláwo

kìí fẹ́ kan mọ́ ní alẹ́kọ́ lápọ̀túkọ́ kò lè bá a mọ́ lára kò lè bá a di àṣà rẹ̀. yakul ọlọ́run yìí sọ báyìí pé ní ìlà hàmà ahdukum bil amr nígbà tẹ́nì kọ̀ọ̀kan yìí bá gbèrò nǹkan kan. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé al ó bẹ̀rẹ̀ ń di ìgbèrò ẹni ọ̀ níbi ìdáwọ́jẹ́ rárá. wọ́n tẹ̀ ti rúwúyẹ́ lọ́kẹ́ pé ṣé kí n ṣe báyìí mo fẹ́ ra mọ́tò ṣé kí n rà ní àbí kí n má rà á mo fẹ́ dáwọ́ nírú ọjà báyìí pé kí n máa ta ni àbí kí n máa ta mo fẹ́ fẹ́yàn báyìí pé kí n fẹ́ ni àbí kí n máa fẹ́ mo fẹ́ gba ní báyìí pé kí n gba ni àbí kí n máa ta nígbà tí nǹkan yẹn rú sí ẹ lọ́kàn pé kọ́ ṣe ànábi ní nígbà ń fàlìyẹ́rìká àtẹ̀yìn kẹ́nìyẹn ya ṣe rákà méjì fún yẹn rákà méjì mìǹgáìrì parí lọ yàtọ̀ sínú ọ̀ràn yẹn yẹn náà bá a fi lọ pé ní àti gbogbo òun ní ìta bá kílẹ̀ lálẹ́ dà ní èyí ti kára síbẹ̀ torí pa níbi ti kílẹ̀ rí báyìí ọ̀nà yẹn tó òun ò lè bá fún ìtì kára ìyẹn pé bí wọn bá ké dúrì tó ń sọ́wọ́ fẹ́ kiri nẹ́bílẹ̀ yìí dúrì ó lè láníyàn kó ń fẹ́ kí ìtì kára náà ó lè láníyàn rẹ̀ sí wọ́n fẹ́ kí pínpín ha ó lè láníyàn ìtì kára lábẹ́ àdúgbò tẹ̀ wá rákà méjì mìǹgẹ́rì ìparí lọ yàtọ̀ sí wọn ọ̀ràn yẹn fún ẹlẹ́ yẹ́pò lẹ́yìn ìgbà yẹn kó wá sọ báyìí kó wá sọ báyìí yẹn làwọn àfa ẹ̀yà pàdé pé dénú òórùn yẹn náà ni ó ti ṣe ni yẹn fún ìgbà tó bá ṣe àtọ̀ṣáwù tó bá ṣe àtàyà látótó sálámà torí nú àwọn àyíká akẹ́kẹ́ ti ṣe dùá òun tí ìbá àtọ̀ṣáwù pẹ́ kó tó sálámà nígbà yẹn ni ó ṣe dùá òdùsì káàrà tá a fẹ́ kọ́ wáyé ni àbí bá dà sàlám àbí lẹ́yìn ìgbà tó bá sálámà tán sábàwọn báwọn àfẹ́ẹ̀sì sọ méjèèjì náà láàárín àwọn tí wọ́n sọ nǹkan ní pàápàá ti lọ nígbà tájú àmọ́ ń gbádùn kéèyàn wà lórí irun ayé pé wàhùn ìsìkára tánàbí kan sàhábà nígbà kéèyàn tó sálámà lèyìn ó ṣe àmì ìgbọ̀nyẹ pé náà nígbà téèyàn bá sálámà òun ni wọ́n ní ìkíní kejì náà láàárín báwọn àfa àsọ súnmọ́ ìyàkóòlù ẹ̀yìn ìgbà ìlànà ìwà àpapẹ́ ní kò wá àpọ̀ báyìí àwọn lèyàkùn àpọ̀n lèyàkùn kó wá àpọ̀ báyìí pé ní Allahumma inni àtẹ̀dírúkà bí ilmik wa àtẹ̀dírúkà bí kudiratik wa àtàlùkà min fadlika al-azim fa innaka taqdiru wala aqdir wa ta'lamu wala a'lam wa anta allamul ghuyub اللهم إن كنت تعلم أن هذا الأمر wọ̀nyísẹ́mì àjàmà ìyẹn pé tó bá dáàrin tí tó bá fẹ́ ṣe yẹn yóò wà sọ jáde tó bá ká dáàrin tí tó fẹ́ ṣe yóò sọ jáde ọlọ́run ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí káìpọ́bì náà ní ọkọ tí mo fẹ́ ní tí mo gbèrò kí n fẹ́ nìyí káìpẹ́lẹ́ náà ló fẹ́ kọ́ ní ilé tí mo fẹ́ kọ́ ní bíbáyìí. ẹ kẹ́rù lè fìdí ní ومعاشي وعاقبة أمري أو قال آتي الأمر وآتله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت فاعلم أن هذا الأمر ويسمي حاجته لا لنا يتصى يتصى شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال آجله وآجله فاصرفه عني واصرفني عنه waqdir li al-khayra haythu kan thumma ardini bi ìbánibí kọ́ wa pé ká ṣe nígbà tá a bá gbèrò láti ṣe nǹkan nu tó yẹ kí gbogbo mùsùlùmí náà mọ̀ torí pé ẹni tó gbọ́ ọ̀rọ̀ yìí wá fún wa náà sàhábà ó ní báwọn ẹbí ṣe ń kọ́ àwọn lọ́rọ̀ yìí bí ìgbà Al-Qur'ani ni níbi tó ṣe pàtàkì dé kí ni ìtumọ̀ eléyìí ìyẹn pé ìtumọ̀ rẹ̀ ni pé Allahumma ọlọ́run ọba inni astaghfiruka bi ilmiki mo sádìẹ mo wá oore wá dọ̀ rẹ pẹ̀lú ìmọ̀ rẹ yẹn pé lórí tí mo fẹ́ ṣe tẹ́mi ò mọ̀ yìí mo wá sádìwọ̀ ọlọ́run ọba ọba tó nímọ̀ mo wá oore lórí tí mo fẹ́ ṣe ìwádọ̀ ẹ wọ àtẹ̀kìdírù kàbí fẹ̀dọ̀rátì mo wá gbára wádọ̀ ẹ torí pé mi ò lágbára ìrìn làá ti sọ pé la haúlá wàlá quwwata illa billah àlágbára kan àlọ́gbọ́n kan àlékè kan àbítọ́lọ́ tó bá ṣe nǹkan lẹ́yìn tó bá bọ́ sí mọ́rò pàjára ẹni ẹlò yóò máa ṣe fáàrí yóò máa ṣe yangàn yóò máa takọ fáwọn èèyàn míì nígbà tí tí ó fẹ́ lójú ṣe fún àìmọye tó lágbára jùlọ àmì tó lọ́gbọ́n jùlọ àmì tó nílàákàyè jùlọ àmì tó kàwé jùlọ tó jẹ́ pé ní ọlọ́run ní nǹkan yẹn ò jẹ́ sí wọn ní tó bá bọ́ sí wa lọ́wọ́ fáwọn kéèkéé sagbára wa kìí tètè wa kìí sọgbọn wa bákan náà kìí tètè mímọ ṣe wa ìyẹn ló balùwẹ̀ wa nu àdúrà yìí pé ká lọ sáájú ọlọ́run wa pé ọlọ́run wa ìwọ ọ̀la lágbára èmi ò lágbára wà á kàmì fábìlì kàlà àbíyìn wà á bẹ̀ nínú ọlá rẹ ọlá tó yẹ pé ní ó fẹ́ ó lágbára ó tóbi ọlọ́run bẹ̀ yìí tán ọlọ́run bá pa á náà wá sáárá nínú àdìsí ìkúdùsí. ó ní làwùkánà àwòwálàkùn ó ní káyípẹ́ ni àkọ́kọ́ yín tí mo kọ́kọ́ dá ìyẹn áyàm wà á kéròkùn tí dágbẹ̀yìn ẹ̀wọ́ látòrí ádám gbé parí ẹni tọ́lọ́ dágbẹ̀yìn wà á ìsùnkùn àtẹ̀yìn yín wà jínnùkùn àtàwọn àlùjẹ̀nu kájọ gbóyí bàbá dúró àlàáfà ìdìnnú láàyè kan nkàlùkù wá béèrè gbogbo tó fẹ́ bóyá ẹni tó béèrè nǹkan two hundred ẹni tó béèrè nǹkan three hundred pé ọlọ́run nǹkan tí mo fẹ́ ní ọlọ́run tí bá fún gbogbo yín pátá yẹn gbogbo ẹ̀dá lẹ́yìn àtàlùjẹ̀nu màánà kọ́kọ́ mi múlíkì ṣe ìhàlẹ̀ kò dín nǹkan kan kù nínú kí nínú ọlá mi kò dín nǹkan kù dèdè ń bá alẹ́ ló dínkù ní pé tá a bá mú abẹ́rẹ́ ta lọ òkun kí wọ́n náà lọ òkun bábí kọ́ wá gbé sókè kọ́ owó dèdí omi tí ó mú kúrò mẹ́ tọ́lọ́ ni tó dínkù nínú ọlọ́run ìjọba ń dínkù kò sí tó dínkù mẹ́ ọlọ́run ọlá tó fẹ̀ ní ìyẹn ní òye mùsùlùmí kó máa ṣe kéta ẹlòmíì ọlọ́run pàṣẹ àdùnkọ́ àmì ìfàbílẹ̀ ọlọ́run pọ̀ nkálukó béèrè lọ́wọ́ ọlọ́run ìyẹn ló fi wá nu àdúrà ìpé ní alukami ìfàbílẹ̀ kàlà àbíyìn ọlọ́run bá mò béèrè lọ́wọ́ rẹ nu ọlá rẹ tó fẹ̀ àtúntàfẹ́ kìdírù wàlà àkìdírù ìwọ lọ lágbára èmi ò lágbára ara tí máa ń ṣe sábà bí gba àdúrà ní pé kéèyàn jẹ́wọ́ mọ́ òun jẹ́ kankan wájú ọlọ́ ṣùgbọ́n tó ń ṣàdúrà tó tún jẹsẹ̀ mọ́lẹ̀ kọ́lọ́ bí ṣe sí àwọn kan yóò tọ́nú náà sáfọ́lọ́ subhanallah èyí ẹgbẹ́ wa ní àlejò wájú rẹ̀ lọ́gà wa káfẹ́ gbó àbí bàbá wa tàbí bàbá fẹ́ gbá nílẹ̀ ìdógbẹ́kọ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí lẹ́yìn fẹ́ láwọn náà ń lọ àbálá bí ìṣẹ́bí ẹ̀kọ́ ni yóò náà máa ṣe náà máa kò dánwà náà ń ṣàdúrà èyàn máa ń jí rẹ bẹ̀ẹ̀ bí àdúrà ní gbogbo kò tó wù kó wà wàá fira rẹ wàá wọ́ra rẹ ní ẹwà jọ náà bá tó dẹ ẹ̀rí wàlà ákìdìrù èmi ò lágbára fa ń ta tẹ́kìdìrù wàlà ákìdìrù ìwọ ló lágbára èmi ò lágbára wàtá àlàmù wàlà ni ó já sí ìwọ èmi ò ní mọ̀ nípa ètò pé wà ń ta aláàmúlò bòyó torí pé wọ́n lọ́ba tó mọ kọ̀kọ̀ sọ́fàánàlá kò sẹ́ni tó ní mọ̀ kọ̀kọ̀ náà wọ ẹ̀dá bẹ́ẹ̀ làwọn màláìkà òjò tọ́lọ̀ ń kó wọn jọ tọ́lọ̀ ní bẹ́ẹ̀ dárúkọ nǹkan kọ̀ọ̀kan kínátọ́ ẹni sọ̀rọ̀ hánà mímọ́ ọlọ́run là ìlímọ̀ lánàá ìlànà àlàǹfàànà ìnáka na aláàmúlò gbòòrò torí pé ọlọ́mọ kọ̀kọ̀ àwọn mọ̀lẹ́kà tó súnmọ́ lọ́nu wọn láwọn ọmọ kọ̀kọ̀ tó ṣe wá nílé ní tí ó ń gbé yẹ pẹ́lẹ̀ tó ní ọmọ ẹgbẹ́ ní aláwọ̀ ọmọ kọ̀kọ̀ láti máa lọ́dọ̀ ẹ̀ sáǹtì mọ́ Fati fira wa lẹ̀ pé ọlọ́run àwọn onímọ̀ lórí ń bá abẹ́ dáwọ́lé ìwọ lọ́mọ. Àwọn ìrẹ̀ ọlọ́run ọba ìkúntà tààlàm tọba mọ̀ pé anna hazal amọ̀rọ̀ pé nǹkan yìí sọ́mẹ̀ àjàtà ibẹ̀ ni ó ti wá mẹ́ńṣẹ̀ tó fẹ́ ṣe. Wọ́n lọ́n tọba mọ̀ pé tó bá jẹ́ pé ní ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí náà ní ọkọ tí mo fẹ́ ní yìí àbí ọjà fẹ́ ọjà tí mo fẹ́ máa àbí ilé bí mo fẹ́ kọ́ yìí àbí nǹkan tí mo fẹ́ ṣe ìyí yóò jẹ́ ẹ̀kẹ́ dáadáa ni o àìfẹ́ ìsìkára níbi nǹkan aburú o kọ́ ní ilé ọtí bí mo fẹ́ lọ yìí ọwọ́ àfọdẹ́ ẹ̀fẹ́ ìsìkára àìfẹ́ ìsìkára níbi nǹkan aburú nǹkan dáadáa sí jábìrù sọ mí nǹkan tó láwọn ọmọ ẹ̀fẹ́ ìsìkára ọba rí pé tí mo fẹ́ ṣe yìí tó wáyé pé orin ni ó jẹ fún fìdí ni nínú ẹ̀sìn mi sábà ń wá orin lórí ní tá a fẹ́ ṣe ń jẹ́ kákọ́ tọrọ nu o pé ibi ó jòrè fún wa nínú ẹ̀sìn ẹlòmíì ní wá ń wówó kò kàn tó wó lè di pé kó sá lówó kódà kó má kírun mọ́ nítorí pé ń wọlá tó ń wówó ẹlòmíì nígbà tí wọ́n wá ń bò tó sá mọ́ wa pé kódà kó má jọ pẹ̀lú àbí mọ́ gbogbo ohun tí kò yẹ bá wù kó di òun rẹ́dì kó o sáfi débi kó dórí ipò yìí mùsùlùmí di yóò ń ṣe báwọn. èyàn sọ̀rọ̀ pé ọlọ́run ilé tí mo fẹ́ kọ́ yìí mọ́tò tí mo fẹ́ rà yìí ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí ọkọ̀ tí mo fẹ́ ní yìí tó wẹ́ kó lè ní ó jẹ́ nínú ẹ̀sìn mi ẹ̀sìn lẹ́yìn kákọ́ tì síwájú. ọlọ́run tó wẹ́ kó lè ní ó jẹ́ nínú ẹ̀sìn mi wà mà á sí àtìgbésí ayé mi tí ò ní jẹ́ wàhálà fún mi. wà á kí bá ti amúrì yìí àti ìgbẹ̀yìn rẹ̀ tí ó lábọ̀ dáadáa torí pé ìṣẹ̀lẹ̀ dùn lákọ̀ọ́kọ́ ó gbọ́dọ̀ lọ ní àtibọ̀tẹ́ burúkú lọ́jọ́ iwájú gbogbo ẹni mùsùlùmí wa tọrọ pọ̀ pé tí ń wáyé ẹgbóre ni ó jẹ́ fún mi nínú ẹ̀sìn mi àti ìgbésí ayé mi àti ìgbẹ̀yìn ayé mi àwòkọ́lẹ̀ ájìlẹ̀ amúrìwà àjìlẹ̀ ẹgbẹ́ nígbèsí ayé ti ń lò lọ láyé àti tó wáyé pé ó nìkan yóò jẹ́ fàtìbírì hùlì ọlọ́run bá ṣe ní rọrùn fún mi kọ́mọ́ mi wọ̀yà sírì hùlì wá sí ní rọrùn kó tẹ̀ lọ́wọ́ ọtí tọrọ wáyé pé ó ní ó jẹ́ ọlọ́run yóò tẹ̀ lọ́wọ́ torí pé mùsùlùmí tí bá ń wá ayé ní gidi. ọlọ́ni wà mínú mẹ́rìyà kúlù rabbana àtinà fi dúnìyà hasana wà fìlà áàkùrọ̀tì hasana wà kínà àbábà náà àwọn òmìnir gidi ayé ọlọ́wọ́ ọba ṣe dáadáa fún aláyé ṣe dáadáa fún alálìkìyàmà wà kọ́ wa ń bi ìyá náà má wo orí ayé nìkan tí wàá jẹ́ balẹ̀jọ́ aburú fún ẹ lọ́jọ́ ọ̀gbìn alìkìyàmà ẹlòmíì owó tó ní òun yóò kó jìyà wọ́n wá rú yín at the same time má sọ pé ọ̀hún wà ń sọ pé ọ̀run nìkan dé ní gbogbo báyìí bá ti wù kó rí mùsùlùmí ètò ṣe bá ọ̀ tọ̀rọ̀ tàyé náà ìtọ́lọ́wọ́n wa nínú Al-Qur'an nígbà tí ń sọ̀rọ̀ kọ́rù nà fún wa ọlọ́ni wá pẹ́gì má gbàgbé ìpín rẹ nílé ayé wọn fẹ́ wo bàbá tó wò ó gbáyé náà àbá di aláyé mùsùlùmí gbèrò yìí ẹ̀sìn lákọ̀ọ́kọ́ gbé níwájú ṣùgbọ́n ayé wa náà á fi kìràkìtà bóònù náà ṣe ní ìbàjẹ́ fàá lò bọ́nà ọba sùpánà wa tààlà bí yóò bá ti fẹ́ so tí èyàn ó sọ rèé èyàn wà gbogbo ẹ̀sìn sọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn pé ìfẹ́ ti mùsùlùmí náà ń kọ́nà bá sánà wá sánà ibi ń sọ̀kún àná ọ̀kùnrin tó wà ọ̀pá òkùnkùn amúrí ìlàlá iná lọ àbàfíìrùn bìlẹ̀ ìbáàdì. mo fi gbogbo ọ̀rọ̀ mi lọ́lọ́ lọ́wọ́ tó gbé ogun tí ìṣẹ̀lẹ̀ sẹ́dá lọ́nà ní kò sí tó pamọ́ sí ọlọ́run tó wá mọ tí wọ́n fẹ́ ṣe tó pamọ́ sí wọn ìwọ ti sáájú ọtí fọ̀rọ̀ ilé lọ́wọ́. bákan náà wàyí kú bàbá alam ọlọ́run bá bá pé ilé tí mo ní mo fẹ́ kọ́ yìí tí ń gbèrò yìí àbí mọ́tò tí mo fẹ́ rà yìí àbí kẹ́ dáadáa tí mo fẹ́ dáwọ́lé yìí ọlọ́run tó bá rí pé ní ṣàrùlì aburú ni ó jẹ́ fún mi fìdí ní nínú ẹ̀sìn mi wọ́n mọ̀ á àbí lórí ìgbésí ayé mi wà á ti bọ̀ sí àmúrí àbí àtibọ̀tán mi fọ́ọ̀tọ̀ nǹkan yóò lọ bàtibọ̀tán yẹn jẹ́ yóò bà ọjọ́ ọ̀la yẹn jẹ́ àkọọ́lẹ̀ ájílíjì wà àtìlẹ̀ pàfílìfò àní ọlọ́ntọ́ bá pé nǹkan ìyá aburú ló jẹ fún mi láyé lọ́run pàfílìfò àní lè kú òfún mi á ẹni tí mo rí pé mo fẹ́ fẹ́ ìtọ́ pé aburú ló jẹ ọlọ́run lè kúrò fún mi mo fẹ́ sí dáadáa ìtọ́ pé ìwọ lọ́mọ kọ̀kọ̀ tó bá ipá aburú ló jẹ fún mi ọlọ́run lè yèmí náà yàgò fún ẹni àǹfààní eléyìí pé tọ́lá gbé nǹkan fún òlọ́kàn yẹn ńgbà tọ́lá gbé fún òfún yẹn tọ́lọ̀ ní aburú ní nǹkan yóò jẹ́ ṣùgbọ́n tí ò bá tó wọn náà ọkàn àti tún wà ń ìyẹn pé tí yìí tó bá bọ́ ọmọ mi lọ mọ́kàtí mi náà ń bẹ̀ mọ́ ká yàgò fúnra wa.

eléyìí ni tí anábà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó kọ́ wa ó ti yẹ káwa mùsùlùmí tí gbogbo wa mọ̀ ọ́n torí pé bàbá nàbí kan sọ àbá kéésẹ̀ kan ló kọ́ wọn ó tẹ̀ mọ́ wọn létí ó yẹ kí gbogbo wọn mọ̀ pàtàkì ẹ̀ yẹn ló bàtọ́ náà bá fẹ́ ṣe nǹkan wá sí àlè ìtìkárọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́ni tó bá béèrè pé kí ni jẹ́ ìtìkárọ̀ lọ́dọ̀ rẹ̀ kò mọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ àbẹ́ tó bá mọ̀ náà ó kẹ́lẹ̀ máa gbọ́ ni wó là á tó ń ṣe kò mọ́ bẹ́ẹ̀ ni tí ò lani lówó lọ ni kò làyàn lóògùn lọ kò la wàhálà lọ ó tún gbàgbọ́ èèyàn ṣe ni kò bá ìgbàgbọ́ èèyàn jẹ́ abẹ́rẹ́ wọn bá fà náà wá fà tí ó ṣe àlékún àgbọ́yé ẹ̀fẹ́ nìkan kan wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba ntí ó jẹ́ ọ̀ràn yẹn lórí kálukú wa ni pé ká máa ń táàfin máa sin lọ́hùn torí pé ìmọ̀ ń táàfin sin lọ́hùn sẹ́yìn ọba mọ́ kò ní àwíjàre kan lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo akọ́là jẹ́ onímọ̀ tí ó kéwú lọ rẹ́rẹ́rẹ́ kò rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo wa la gbọ́dọ̀ ma ń tá àti tẹ̀sìn ọlọ́wọ́n ọba ẹni tó bá tẹ̀sìn pẹ̀lú àìmọ̀ kan ọlọ́wọ́n bá fún kò ní gbà lọ́wọ́ rẹ̀ bákan náà nǹkan lè jẹ́ ìbálẹ́jọ́ lọ́jọ́ ọ̀gbẹ́ndẹ̀ alikiyama torí pé ní ó wáyé ṣe kò dúró tì í kò ká fún ìyẹn ló bá fẹ́ pé ní wa fi agbọ́dọ̀ àwọn àfẹ́sìn lọ láti máa lọ irú rẹ̀ náà ni àlìsìkára tí a ti lálàyé fúnra wa yìí àìmọye ogun lọ́gbọ̀n mùsùlùmí lè ní lẹ́gbẹ́ látara nǹkan yìí kí wọ́n àgbọ́yé wọ́n ti dẹni tí ṣẹbọ́ sọ́lọ lọ́nà kan àbí lọ́nà kejì ó ní ń kálukú wa ń tojú wọlé ìfẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà kò yàtọ̀ sí ṣe ti àwọn tó tẹ̀lé àwọn babaláwo lẹ́gbẹ́ tí nǹkan bá tẹ̀lẹ̀ sí wọn wọ́n ń gbàgbé ti máa yẹ̀wò lọ́nu ẹ̀rí tẹ́bádọ́dọ̀ mùsùlùmí lápẹjúwe pẹ̀mí ẹ̀fẹ́ ọmọ rẹ̀ obìnrin ìdó kọ̀ọ̀kan ma bèèrè ní pé kí ló kọ ìyá rẹ̀ kí ló kọ bàbá rẹ̀ tí mo lọ bí fẹ́ ti ba àyẹ̀wò nù àbẹ́yìn tó bá ní kan tí ó ṣe lọ ní ìyẹ̀wò gbogbo orú nǹkan báyìí ló láwùjọ wa ní tí ó sì bá mu káwáyé tó ní ilé ẹni tó kóra rẹ̀ ní ẹni tó kóra rẹ̀ ní eléjì ogbè kò bá tún ṣẹ́ pẹ́lẹ́pẹ́ iṣẹ́ tí wọ́n náà nù ṣùgbọ́n mi báwọn èèyàn ó lọ ó lọ̀dọ̀ ẹni pẹ́pẹ́ láàfà pé pé ń bá nẹbi fún àwọn sàábà tó tẹ̀ mọ́ wọn létí yìí o ò ní tẹ̀ máwọn èèyàn létí ìdí ó máa sọ fún wọn náà ní báwọn làwọn máa bá wọn yẹ̀ wò àwọn làwọn máa bá wọn wo gbogbo tí bá ń ṣe wọn gbogbo ẹnikẹ́ni tí bá ti wá ń yẹ nǹkan wò gbogbo agbọ́ gbogbo ọ̀nà tí bá ń gbà á yẹ̀ wò gbogbo làwọn tí bá ń lò láti fi ló ń bá èèyàn rí kọ̀kọ̀ òun àti babaláwo iṣẹ́ kẹ̀kẹ́ náà ni wọ́n jọ ń ṣe irinṣẹ́ wọn ló yàtọ̀ ni ọ̀nà kan náà ni wọ́n jọ ń lọ ìlànà kan náà ni wọ́n jọ ń rìn bákan náà tó lọ ọ̀dọ̀ babaláwo pé ẹ bá àwọn èdè ògbè kí ni fá sọ àtẹn tó lọ ọdẹ tí bí ẹ̀pẹ́ wo tó pera rẹ̀ láàfà ìbìkan ẹ̀kan náà ni wọ́n jọ ń lọ torí pé ìmọ̀ kọ̀ọ̀kan ní gbogbo wọn jọ ń pè ìyẹn ló fà á láà gbọ́dọ̀ sẹ́tí sírú àwọn tó ń pèpè sírú nǹkan báyìí bákan náà a gbọ́dọ̀ gbọ́ lánàá tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tó kó àwọn sọ̀hábà yìí a gbọ́dọ̀ gbọ́ yé ìsinjẹ́ ìsìkára ní ta ti lálàyé fúnra wa yìí ṣe kálukú bá ti ní tí ó ṣe ó yẹ náfìlà kó sáájú ọlọ́wọ́n ọba ẹni kó tó máa ṣe sáàdì ọlọ́wọ́ bá rẹ̀ ni ó fi ẹlọ́kàn balẹ̀ tí nǹkan yóò bá bọ́ sí mọ́ ọkàn rẹ̀ ó balẹ̀ kìí ṣe pé bíi wàá fojú bọ̀ tó yẹ kí wọ́n mọ̀ ní nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀ sí ẹ nǹkan báyìí ní kọ́ ṣe ẹlòmíì di aláwọ̀ nítorí ẹ̀ subhanallah tó ti kó náwó kó náàsìkò àtọ́gbà ẹ̀sìn yẹn jẹ́ ẹ̀wọ̀n táwọn ìwà Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé ní bá ń lọ ọ̀dọ̀ omi tó yẹ̀wò ìrùn tí bá ń kí ogójì ọjọ́ àìní ìgbà lọ́wẹ̀ níkan wíìtà àsìkò rẹ̀ ni yìí tó wá burú jù ni pé káyipẹ́ ní tí ń ṣe wá ń ṣe nǹkan náà ni wá ń kírun fún yẹn kọ́ ṣé kò ní mọ́mù ẹ̀ńtọ́ ráàyè bẹ́ẹ̀ yẹ ká yàgò fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́ni tí wọ́n ń gbọ́dá wọn pé aṣíwájú ẹ̀sìn iṣẹ́ tí wọ́n gbé dání rèé tí wọ́n ti fi rinlẹ̀ ẹnìkan tó ń jọ́wọ́ nígbà tí wọ́n ń tagbé ẹ̀fẹ́ wọn èmi ṣé ni kò sí tó burú bẹ́ẹ̀ ó jẹ́ pé ní adarí ìjọ ni kó láwọn jẹ̀mọ́ lẹ́yìn tó kó òun woṣẹ́ fún wọn gbogbo àwọn eléyìí àìtẹ̀lé lánàá wọn àìmú wọn sáfíwájú tọ́bọ̀ wà ní ìtọ́jú ẹ̀pọ̀ náà ní ìdíwà agbọ́dọ̀ kúrò lẹ́yìn wọn torí pé ní wọ́n ń bá ọlọ́run ọba ọba àlekè ọlá ń bá akẹgbẹ́ ibi ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́run náà nìkan ló mọ̀ kọ̀kọ̀ àwọn náà gbé yẹ̀pẹ̀ lẹ̀ wọ́n gbé lẹ̀ wọ́n gbómi lẹ̀ náà mọ̀ kọ̀kọ̀ bọ́lọ̀ ń wọn inú ọmọ Yorùbá rẹ ìwọ náà gbìyànjú èyí máa ń gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ni èyí dúró lójú kan mélòó ni ń bá a kà yìí bàbá gbogbo láì tó wà náà kò ju láì márùn lọ àìmọye tó wà lágbárí rẹ ní tí ò wúlò orinbórin tọ̀ọ̀tì rí ìhun ha èyí bá nàbí tí ó kọ̀ràn sọ̀hábà yìí wà ní ti kẹ̀kẹ́ lórí ẹ̀ ìyẹn ló bàbá bọ́ ẹ sí ìfẹ́lẹ́mì mọ̀ ń wá lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò yẹ ká máa gbà lọ́wọ́ ẹni àwọn òmọ́ni ọ̀sẹ̀ ní mọ̀ ó lè ní àwọn nǹkan mí ìfẹ́ pé ní kéèkéèdè Yorùbá gẹ́gẹ́ fi sọ bóyá òyìnbó ni bóyá orin kẹ́ni tí wọ́n náà ti há sórí ńkọ́ tí ó sì èèyàn láǹfààní ẹ̀sìn yẹn gbọ́dọ̀ mọ́ ni tó kéèyàn mọ ẹ̀rí kó mọ kó náà lè kà tó yẹ pé ní kò mọ lárúbáwá tó yẹ pé tí ó dáa jù pé ká gbìyànjú ká mọ lárúbáwá àárín lóyìnbó ó wà ní ìwé sípádẹ́ẹ̀lì tó yẹ pé ní ti ṣàlàyé ẹ̀ fún wa ẹni tí ò bá tún mọ òyìnbó náà Yorùbá rẹ̀ gan wà ẹ̀rìbáde tó yìí ni wọ́n ló sọ ọlọ́run ìwọ lọ́ba lágbára mo sáájú ẹ̀mí ò lágbára mo gbẹ wàá sọ wàá sọ tó bá fẹ́ èyí ò ní tí ẹ̀sìn kọ́ wa eléyìí ní ìlànà tó dáa eléyìí ní tó bófin ẹ̀sìn mú tó bá fẹ́ wàá tó gba ládá lọ́dọ̀ náà bá ní ṣùgbọ́n tí wọ́n bá ń lọlé àwọn yẹ̀mí wò ẹ̀rí pàápàá jùlọ yìí tó kórujú báwọn èèyàn jù ní tó pera rẹ̀ láàfà tọ́lá yẹn gbà pé ní alẹ́ lọ́dọ̀ babaláwo eléjì ògbè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà gbà pé yìí ò dáa ṣùgbọ́n àpá náà làwọn náà kò àyẹni tó bá ń ṣeré léyìí kò rẹ́ ń tó rí jọ o àníbà Muhammad tó kún àṣàbà ní sàtàlẹ́ fún àyí ẹni tó bá wọn wo yẹ̀pẹ̀ lẹ́ni àbínú agbára agbára tẹ inú omi ló wà lòun ti ń sọ tí ó ṣẹlẹ̀ fún wa àbí alájí àtẹwọ́lá bálàlà wa pẹ́ bá ti fàtẹ́lẹ́wọ́ yín gbogbo tí ó ṣẹlẹ̀ lèmi ti ń rí àbínú òṣùpá ni ti ń wò ó sọ ànẹ́bì tó ń fi ti ẹ̀jọ́ ó sẹ́yìn tó ń fi ti ẹ̀tẹ̀lé ẹ̀rì kan lérí àti àròsọ ẹ̀yàn bá bá àwọn kòmínì pé ní tí à ń fẹ́ náà yóò tẹ̀lẹ̀ sí wa lọ

anabi sọ ọtẹ tó bá darú àwọn yàrá igbó anabi ní fàkọ̀dé káfárọ̀ bìmọ̀ unzila ala muhammadin sallallahu alayhi wa alihi sallam irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí sí ti ọlọ́run fi rẹ́ ni muhammad ẹni tó bá ṣe kèfèrí sí tọ́lọ́run fi rán anabi ọ̀nà ìdá tó fi wá rojú rí ọlọ́run lọ́dọ̀ gbẹ̀dẹ̀ alkiyama kọ́lọ̀ bá sọ́nà wa tààlà kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tó mú adó lórí òdodo níta bá ti ń gbọ́ ní dáadáa kọ́lọ́njẹ́ ká lè mọ̀ ń dáadáa kọ́lọ́njẹ́ ká lè tẹ̀lé níta bá ti mọ̀ pé aburú ni torí pé ṣètò ọ̀nà tó máa ń lo yàn kò ní jẹ́ kéèyàn tó ìfẹ́ jáwọ́ kúrò bẹ́ẹ̀ kọ́lọ́njẹ́ ká mọ̀ pé aburú ni nǹkan yìí kọ́lọ́njẹ́ ká wá lè sá fún abẹ́rẹ́ ọba sàánà